o fẹ́ kí ni o fẹ́ kí ni. mi gbogbo bá girama ń lé mi ẹjọ́ ń rẹ́rìn. girama rí ọwọ́n arẹ́rìn kí ni wọ́n fi rẹ́rìn kí ni wọ́n fi rẹ́rìn. kòkòrò. ń mm-hmm. gbọ́ girama fi kòkòrò rẹ́rìn mm-hmm. dìde mọ dàgbà lóúnjẹ àgbà lọ. ọbẹ̀rù ọlọ́wọ́ tó fi lè mọ kí kò lè mọ tó tọ̀. no no no. dìde dìde dìde dìde. mo fẹ́ fẹ́ máa lọ. kí mo lọ báwo tọ̀. ẹ mo fẹ́. kí mo Ɔ É. bɛ. Não é pra Amazon? Sim, vá. Pelo cucu reclamando ali, minha cucu lá de um nele. Não, não, não, não. Oi, Sebastião. Uh. Adam ni bàṣẹ jẹ́ ìwọ ìṣe bàṣẹ jẹ́. ìwọ ìṣe bàṣẹ jẹ́. kámi ni bàṣẹ jẹ́. o fẹ́ kó sọ pé wọ́n ni bàṣẹ jẹ́. tani wà ni bàṣẹ jẹ́ náà méjì. ń gbọ́ Adam. o fẹ́ kó sọ pé wọ́n bàṣẹ jẹ́ tani wà ni bàṣẹ jẹ́. Yakub tani bàṣẹ jẹ́. kálí àtàrà ni bàṣẹ jẹ́. Okay, dakara dakara oyin se basike oyin se basike ma da yakubu lo oyin se basike oyin se basike. <laughs> No no no no no no no. Hello, Kamil Akanji. Hello. Akanji. Oh, it's Akanji. Kí ni ìwọ? Àyìnlá. Àyìnlá. Àyìnlá. Wọ́n la Àyìnlá ẹ ẹ ẹbí ọmọ ìmúlò kó wà lákànjú ni. nísòro nísòro nísòro nísòro nísòro nísòro nísòro nísòro ó yà gùn gùn. díẹ̀ díẹ̀ o má ṣubú. Ok, Ni suru, ok Ok, oh ni malo malo malo ok Ok? mala Yako yako. Manjo, manjo. ok Yes. Here we go. Oya fọ méjèèjì mú bẹ. Fọ méjèèjì sí. Ọ méjèèjì. Yes. Oya sún wájú. Sún sún sí. Oya máa bọ̀. Oya máa bọ̀ ah. One, two, three, go! Gaga! <laughs> ẹ lẹ́mẹ̀ yẹn o ọ̀nkú báwo ni. yango ah aláwọ̀ funfun ni o àwọ̀ funfun ló ní kí ló dé. orí aláwọ̀ èsúrú. ọ̀bẹ̀rù ah. ah. ọlọ́run ẹ fọmọ mi lẹ kò ní kàbùkù òdo àbùkù olórobó òun náà kàbùkù olórobó òdodo ọ̀rọ̀ mi sọ o wọ́n dá wọn ló ń jàre òní kàbùkù. kílẹ̀ tó fi sọ pé ohun tó rí lọ́sọ̀ ọ̀dà ẹ sọ fáwọn ẹ̀kọ́ dàbọ̀ ń bọ̀lẹ́ ń lọ báyìí sílé ẹ̀kọ́ dàbọ̀. Hello. Hello. Fine boy, handsome boy. Mo ti ẹ́. Mo ti wo tá tí mo ti sí para. Ó ti wẹ̀ tí mo ti ti para. Wow, ta ló para fún? Grandma. Oh, kí ló fi para? Ẹ orí. Orí? Uh-huh. Ọ̀họ́. Ah, ìparanu kí n bẹ kí ló tó fi paranu kí para? Inú orí àti paranu kí èwo ló fẹ́ràn jù? Eh, orí? Kí ló dé? Torí orí máa ń jẹ́ kí ara mi dẹ̀. Orí máa ń jẹ́ kí ara rẹ̀ ó dán? Eh. Aha ó ti yé mi o kò sí wàhálà a jẹ́ pé a mú ọkọ̀ láńlá a fi gbé òrí wá láti nàìjíríà kó pọ̀ gẹ́ àyè báwo. kí ló dé. Ah, ṣé bó máa ń jẹ́ kára rẹ dán.